ọkà sí ìyẹn mọ ọ̀sán ló wá ọkà lọ sí nǹkan tó yẹ wà á. àbúrò sọ pé lànà sọ̀rọ̀ àtọ̀ àmì wà fi yé kó lè gbọ́ wọ́n tún méjèèjì sí abúlé kan náà wọ́n ti sọ̀rọ̀ nílùú ẹ̀gà ó jẹ̀bi wá sọ̀rọ̀ àdúgbò náà àbáyé àbáyé àbáyé aláǹjẹ àjẹjẹpọ̀tẹ́ àjẹbára náà àbáyé tí wọ́n jẹun àtọ́pẹ́ tọ́lọ́ bá fún dáǹfààní rẹ̀ kó bọ́jẹ́ o tọ́lá ń ba ẹ̀ jẹ́ but ìtọ́lọ́ bá fún bá fún ọ mọ iye ẹ̀ ìjọkọ̀tù lọ́lọ́ tuntun kì í tí wọ́n pè ní kaba ẹgbẹ́ tuntun pé kò jẹ́ láyé ti láàárọ̀ òmùgà àdúlọ́sàn ó jẹ bàbá lẹ́kọ̀ọ́ àbójẹ ìdẹ̀mọ́lá lẹ́kọ̀ọ́ tàbí kaba lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ibò fọ́ bẹ̀jẹ́ ìdí wọ́n jẹun ẹlòmíì ó wà ní òòlù onígbà tí ó jẹ láàárọ̀ tó bá fẹ́ ìsòrí jẹ́ ọ̀dọ̀ lọ́sẹ̀ búrẹ́dì àtomi kò lágbẹ̀rẹ̀ lálẹ́ olùjọ́ lọ. ìgbà tó ọ̀sán kó lámúlẹ̀ sọ̀rọ̀ àtàwọn wà ní ìyàwó tí wọ́n sọ fọ́kọ̀ rẹ pé o ò lè dé sùn lórí ìrìn oúnjẹ kan sọ́nà ọ̀bá kan. àwọn màmí sọ̀rọ̀ pé lámúlẹ̀ sọ̀rọ̀ àlàkọ̀ àmì wà. wọ́n ní àwọn ọgbọ́n àti ìmọ̀ ó jẹ́ pé ìrìn oúnjẹ kẹrin nà Àwọn ọba àwọn ọmọ àwọn ọba ní àwọn àdúgbò ẹ̀rù ní fájọ ó. Àlá mi ń jàpá ìdè. Fájọ fàtò ọ̀làdà fọ́pà ṣàgbé àwọn ẹ̀jẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ bá bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ bá yẹn ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ bá yẹn ti gbọ́ ní òru láti ìbò tí yóò ẹ̀ mọ jẹun wọ́n bẹ̀rẹ̀ jẹun ìyàwó sọ wọ́n pẹ̀lẹ́ ọlọ́wọ́ bá yẹn ọlọ́wọ́ bá tẹ̀ agbọ̀n àwọn ọmọdé méjì ni wọ́n lè sọ tí ò ní bọ́ nípa àgbọ̀ alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ gbé bá wa bẹ ọlọ́run tí wọn ò ṣe ìdáfà rẹ̀ àgbà wọn fi fọ́ọ̀dù òlẹ́dẹ̀ rọ́bà náà tó máa ń bá wọn bẹ olúwa wa wọn àbá ti sọ yìí kí wọn gbọ́ ẹni tí wọn sọ bẹ́ẹ̀ náà ní sọ́ọ̀tù máa rà yìí pé fọ́ọ̀dù àbáńtà ọ̀rọ̀ fún bá ọ̀pọ̀ ìlà àárúnà ọ̀yìn àǹtà ọ̀bẹ́dá ọ̀rọ̀ fún ìwọ àtọ́lọ́mọ̀ bá rẹ̀ tó àwọn ìwà àbọ̀ olùtàwọn àwọn ọmọ rẹ sọ é olùsọ òbí báyìí wọn ní fáwọn ọmọ lánàá ọpẹ́ wọn ní báwọn abẹ Ọlọ́run ọba rẹ wọn yóò fún ìlú lẹnà nígbà túbí tó àwọn kó mú jáde fún wa àwọn nǹkan tí máa ń jẹ àwọn nǹkan oko tí máa ń jáde láti inú rẹ wọn wá ń sọ àwọn nǹkan tí wọn fẹ́ ìkẹyà sọ pé bí mi tẹsí wáyé nísìnyí mo fẹ́ iṣu àtẹ̀yìn láàárọ̀ kí ni wà bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀làdà tó dìbò náà ọ̀là tó bá dalẹ̀ kìdíkà chief àti kìdíkà pẹ̀lú vitamin oṣù àwọn fẹ́ bẹ̀rẹ̀ àìsí nítorí àwọn bá tó ní àlùmọ́nì wà sálọ àyẹ nínú oúnjẹ tó dùn òun bákan náà nínú oúnjẹ tó sára láǹfààní jù oní ṣùgbọ́n torí pé àwọn bàbá ìbáyé fún wa ẹ̀ṣẹ̀ ìwọ́n tó rẹ́ àjù kẹlẹ̀ ní nàìjíríà oúnjẹ olókọ́wọ́ lè kọ́ oúnjẹ ológbàgbọ́ gbogbo ọ̀rẹ́ tí ọdún tó ń di ara oúnjẹ olókọ́ ẹlòmíì nínú ilé wọn wọn ní ìrìn rẹ̀ jìjẹ́ láàrin rẹ̀ wípé ó wà ìtọ́jú àkówó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ̀ nífẹ̀ẹ́ wà àbẹ́ ẹ̀kọ́ nínú oúnjẹ tó wọ́n lọ́wọ́ báyìí tó wọ́n ti ráìsì lọ ẹ̀wà. sọ́lá fún àwọn ọ̀tá ní tó bá ṣe fún yẹn ẹ̀mọ̀ yẹn ẹ̀mọ̀ tó tọ́. kọ́lọ́ ọba tó wà máa béèrè ìgbàlá yìí. wọ́n ní kọ́ọ̀tù kúrẹ̀ ní ọ̀rọ̀ pa àdìgbà àgbọ̀mọ́ ọ̀hún bẹ̀. wọ́n ní bá máa bí ọlọ́ ọba rẹ̀ yóò kúrò ó mú jáde fún wa àwọn nǹkan tó jáde láti inú rẹ̀ mi ń bà kò ní ha wà kì í sá ìhá wà kú ìhá wà á bẹ̀ sí ha ọ̀nà wọ́n ní àwọn tá a fi tó jáde láti inú rẹ̀ níyẹ ọ̀fíìsì bàyáàmì ọ̀fíìsì bàyáàmì ọ̀fíìsì bàyáàmì ọ̀fíìsì bàyáàmì yàtọ̀ bàyáàmì yàtọ̀ bàyáàmì àwọn ọ̀fíìsì jáde. أكمل إما تبدو العام من تتكلم من بقولها كيف وصل البقول أعطاك ويقول هناك أعوان ewu tó ń jáde àbí àwọn ewé ó tó ṣe é jẹ ó ṣe é sí lóbi àgbo ó ṣe é ẹgbẹ́ tó kọ̀ọ̀rọ̀ àpàrà yìí níbi hadith. wọ́n ní àwọn ọ̀rẹ́ igi nàbà ewé tí ò dẹ́gbẹ̀ẹ́ onáfẹ́ ní bàbá gbogbo rẹ̀ wé tó jáde lórí rẹ̀ fáàbí jẹ tó dàbí app àbí àwọn ẹgbẹ́ tó kọ̀ọ̀rọ̀ pẹ̀lú grace ẹ bí vegetable ń bẹ̀rẹ̀ àwọn tó rẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn. wọ́n ti sá ìhà wọ́n ti bàtẹ̀ náà ní bá wọn kó wọ́n jáde fún wa lọ́wọ́ ti sá. àwọn ọmọ ní tòlé tòlé ààbò àti òun ní níta àfihàn ìjọ bí nígbà. bàtẹ́ mi sọ̀rọ̀ yẹn bí kí náà ń bá. wọ́n kú ìhà bákan náà kọ́ kuwa fumu bimana asumu fumu bimana asumu tí bá bá ń pè ní fumu òun náà ni àtìrán àlùbọ́sà kan hmm? ẹ̀rọ bá mọ̀ lọ́wọ́ àwọn akálọ̀ sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ bá wà á lọ And about the Bilato, Wapata, very full life, Asala. So the first prayer is to Ulla and Bota Ide. Wamata, Wamata, Alada, àwọn àwọn ìbọ̀dọ̀ ìgbé ẹ̀wà pupa kékeré mẹ́tẹ̀ẹ́ ẹ̀wà nípìnlẹ̀ bọ̀dọ̀ tó dọ́rọ̀ Yorùbá àwọn ilé ìfowópamọ́ ní lẹ́yìn bọ̀dọ̀ lọ́dọ̀ yorùbá ńdọ́jọ́ ẹ̀wà pípa kékeré ẹ̀wà kékeré tó jẹ́ aláàbò bàbá wọn bá sọ pé àgbọ̀sà tàbí ilé ìdáná ó jẹ́ pé sórí ìlú yẹn alò àwọn ń bọ̀rọ̀ fún ọmọ ọ̀sà ara wọ́n ní alò gbé púpọ̀ gáàdì ẹ̀rọ gáàdì àwọn kan bá máa ma sọ̀rọ̀ máa ń wò sáǹbà ní ìsìn ìsìn ọ̀dà pọ̀ wọ́n ní kọ́lọ̀ ọ̀pá tó ń jáde fáwọn ní pàkóyà á nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀ràn ẹ́ ọmọdébà ní ìrọ̀lẹ́ bákan náà ọ̀kẹ́fà ìhà bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ jẹ àwọn kùkúmbà ọjọ́ ọjọ́ bàbá ìsìn wà fún ìhà àwọn fẹ̀sẹ̀ ọjọ́ gámìkì fún làwọn fẹ̀sẹ̀ àwọn fẹ̀sẹ̀ tó ń jọ ẹ̀wà kúṣúmẹ́wà bàbá sọ̀rọ̀ á àwọn ti fẹ́ àbọ̀tà jọba nínú làákàrí wa gbogbo tí wọ́n dápọ̀ èwo ló lè dùn tó bá lè wà sálọ kò sí ṣùgbọ́n pẹ̀lú ìrọ̀lẹ́ ìfẹsí wọn láti rí pé kí wọ́n máa tàwọn àtọ́jú lọ tààmù kí wọ́n má gbé tẹ̀lé ọrùn fún ẹni tẹ̀lé ojú ẹ̀kọ́ ṣe lóye ẹ má fún ìgbẹ̀kọ̀ tẹ̀lé ọrùn yóò tún mẹ́ta àwọn ìfẹ́lẹ́ ó lè mẹ́ta tó mẹ́ta àwọn yẹn ó lè má dà ó ojú kòkòrò ló ń fọlọ́ rẹ̀ wọ́n sọ fún àti Musa alifasọ sọlá báyìí wípé kó bá wọn kí ni o kó bá wọn bẹ wọn bá kọ́lọ́mọ bá jẹ́ kí àwọn oríṣi ti rúgbé ó ṣe nílò ìjáde lọ káwọn ọmọ jẹ́ oúnjẹ fífọ́ àwọn kí ni àlọ́dún ìlú bá sọ. Náà. قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير. ẹ gbọ́ sábà ìlú bá sọ. ṣé ẹ̀ ló máa sọ pé kó bá ń bẹ lọ́wọ́ omi ó kí ló bá wọn ṣe. bá ń bẹ lọ́wọ́ àwọn onímọ̀ sọ̀rọ̀ wọ́n lé eléyìí kò bá ń bẹ lọ́wọ́ láàrin orí àhà àtẹ̀kùn tó lẹ́yìn ìwà alẹ́ ìlẹ́yìn ìwà fẹ́yì irú wà wọlé lẹ́yìn ẹ máa fi nǹkan kékeré ẹ fi máa jùlọ tó dáa jù njẹ́ ò lásìkò sí n tó dáa ẹ máa fi lẹ̀ ẹ ọlọ́ọ̀bá fi gbọ́ dáa fún ẹ máa wá sí kí ni o ẹ máa wá sí ìsọgbẹ́ ẹ ẹ dábàá ẹ̀yẹ tí ò dáa pàrọ̀pàrọ̀ rẹ̀ lẹ́lẹ́. wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ṣàánú àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́ wọ́n fẹ́. ẹ lè bí lọ sí sùn ọ. lọ́dọ̀ ọ̀nà kàlà sẹ́nu ọ̀kọ̀ sẹ́. Ewu ló pàǹtí ẹgbẹ́ náà fi dìrọ̀ ọmọ ìgbàgbọ́ ẹ̀sìn ọlọ́pàá bá ìlú gbà gbogbo kẹfọ wa wò pé ah, ẹ bá fi ìdáfúta ń lò lọ ọmọ bí ẹjọ́ ẹjọ́ ti di owó ọjọ́ owó ló fẹ́ ẹjọ́ bí mo sọ pé ṣé ẹ bá tó kọ ọmọ tó kọ bá wà ọmọ tó kọ wà ọmọ ẹgbẹ́ rẹ wò ẹsẹ̀dúró lẹ́lẹ́ bí wà ádùnà nílẹ̀ bí wà kúrò ṣé ẹgbẹ́ kan fi àtàkùrú lẹ́lẹ́ bí wà ádùnà bàbá lẹ́nà ádùnà lẹ́lẹ́ bí wà ẹni ṣé tó jẹ mẹ́rẹ́ ẹsẹ̀ ìgbìmọ̀ ìjìrọ̀ nínú ti orí ẹsẹ̀ ọlọ́run ọba ní orí tẹ̀lé àwọn àmọ́bí ọlọ́run ọba òun ní orí tó tóbi jùlọ ó tó ló tó kọ́wẹ́ báyìí tí ó sùn lọ́la àyà àdúgbìyà wà ní àkọ́lọ́tún ọ̀rọ̀ ìrìn wà tó kéèyàn fẹ́ ọkùnrin èyẹ gba ọ̀pẹ́ ọ̀rẹ́ Thank you láàbì ọmọ ọmọ títà ọ̀rọ̀ lóṣù àti ọmọ ọmọ sí ara lóṣù ó ní àbá àgbà rẹ̀ sọ yìí tí lọ́rọ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ títà rẹ̀ yóò pàdé jẹ àtẹ̀tẹ̀dúró lẹ́lẹ́ ni wà á lẹ́ tẹ́lẹ̀ sí ìfẹ́tọ́ jẹ́ pàrọ̀pàrọ̀ ẹfẹ́ ti máa jùlọ ìdíjìlá gbogbo ìgbà ṣe ìyàbá tó tọ́lọ̀ bá ṣe ẹrí mbẹ ọdún ẹgbẹ́ mi dàwọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ bá ṣe fún ọ̀lọ́jọ́ kọ́ tó o dúpẹ́ ẹ̀rọ tó o mọ lóore tó o mọ jẹ́ ọ̀rọ̀ bá tún àbúrò ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sọ fún àbúrò sọ̀rọ̀ yìí pé àtàdúró ẹ̀mẹ́jọ wà á ìlẹ́bí wà èèyàn ṣé ẹ fẹ́ fi nǹkan yẹpẹrẹ ẹ fẹ́ fi jírọ̀ nǹkan tó dáa ọmọ ọba kí ló wá sọ fún ọ. ya yàrá aláyà sáájú ilẹ̀ dùá ẹ̀kọ́ mẹ́mẹ́ gbogbo ẹni tó jẹ́ ẹni ọlọ́run àbí ẹni táwọn èèyàn ń ro dáadáa kan kí esi gbogbo bàtà òyìnbá ní kẹ báwọn abẹ náà lẹ́ẹ̀bà wọn kí esi gbogbo bàtà lọ́mọ tẹ́wọ́n lọ́mọ náà ẹlòmíì bẹ òní nìkan bẹ lọ ní nìkan ìyàwó tó wà ọkọ sùn pé báwọn ti fẹ́ ra àbọ̀dọ̀ àbáwọn mi fẹ́ra ọkọ ọmọ òkú onílé grace salvation láàbẹ̀ náà tó ń jẹ́ kófìlà akíkọ̀ rẹ̀ ọkọ̀ yìí ó gbìyànjú ọlọ́run sí kára àtàrà ló ti bẹ́ẹ̀ lọ obìnrin yà á ti sí àpẹẹrẹ rárá pọ̀ bẹ́ẹ̀ tí àwọn fúláṣí tó tó ń bọ̀ ó sì ní ó sì ní ní ọ̀rọ̀ náà ṣé torí àgbẹ̀ àbí ọlọ́run máa sọ fún ọgbẹ́ ẹgbẹ́ tó lè fún láti nìkan tó lè lọ́lẹ̀ fún. àásọ̀jú abẹ́kọ̀ọ́ sàrẹ́lú wa fún àtúntò sàrẹ́ kò tẹ́wọ́ sọ̀rọ̀ mọ́ àtàlà ìgbẹ́ ìgbẹ́ bá bẹ̀rẹ̀ yẹn nítorí tó bá kù sí lẹ́gbẹ̀ẹ́ lọ́rọ̀ ọba ti ṣe fún wọn. àìmọ̀ iye ọlọ́run àìmọ̀ ẹlòmíì ń bẹ ọlọ́wọ́ bá fún lọ́mọ tó tara àkà kékeré oúnjẹ bẹ́ẹ̀ lè gbogbo oúnjẹ kóúnjẹ para fọmọdé kóúnjẹ kóúnjẹ wọn lọ ọmọdé ọmọdé wà bẹ́ẹ̀ ta látara àkà kékeré tó lọ́mọ bá fi gbẹ́rẹ́ dẹ́wò yóò tún ẹ gbọ́dọ̀ jẹ tó ìdáhùn ìgbẹ́ sùúrù alákùnrin níbẹ̀ náà ìyàwó rẹ̀ ṣe ìkẹ́tí òtẹ́ lọ́rùn náà ṣe sùúrù. padà ó jẹ́ ìdílé kó jẹ ìwà tó tí ó fi ìgbà níyàwó owó wà lápọ̀ àtẹ̀sẹ̀dúró lẹ́yìn owó adúlá ìtọ́ máa ń máa ń gbé bẹ́ẹ̀ náà àìní sùúrù àìní máa ń gbé èèyàn fi máa tó ní kú lójú èèyàn wà máa wá bá a fi ẹ̀yìn àbúrò ìmúta ní tó fi sọ̀rọ̀ fa inna lakum máa sa'altum ọba àwọn sàdúrà ọ ní èmi ọkàn fún yín ní mọ̀nà tí ìhìn eji tó ní sọ̀rọ̀ kìí ṣe ní sọ̀rọ̀ ndị láyà yìí mi o fáwọn ìgbà tó ń dàtún fà kìí ṣe kìí ṣe ní sọ̀rọ̀ Egypt ẹ bá tẹnuwìnì yẹn ó jẹ́ ọmọ wípé ó gbà lọ́rọ̀ ń bẹ̀ẹ́ ni ẹ wọ inú ìlú ẹni ìlú ìlú mísírà wọn pè mísírà ìlú mísírà bára tó jẹ́ níbi ṣùgbọ́n tàbá nínú tó jẹ́ mísírà gẹ́gẹ́ abáàdì ìlú wọn jẹ́ Allah subhanahu wa ta'ala yóò wá bìdú ní tẹ̀wé bìdú ní tẹ̀wé látòjúwe èso ọ̀tún yóò lọ àwọn àbájọ wa wàhálà ìlà ìlà mọ́tà wà fi àrùn àbáwà lẹ́kọ́ omi kúmá bìdú sọ̀rọ̀ òyòòta alákùnrin àwọn ọ̀tá òfin tẹnumẹ́ẹ̀lì sórí ẹ̀ láti yóò lọ sí lọ́wọ́ àrùn. أوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومهما مصر موسى وموسى وجعلوا بيوتهم قبلة وأقيموا الصلاة وبشروا سورة فاتح اللطيفة لطالب العلم قلت مصر orúkọ ìlú yaa tunawwan kò ní wá ló wa ìjọba tó wẹ irúgbó láti ọsọ ló ló dégé ló ló jẹ ẹran tó nínú láhùn ilẹ̀ so tó bá ti wá wá nínú náà wà nùbẹ́ bọ́lá máa sọ pé ebi ó mísọ̀rọ̀ àtúmọ̀ yìí pé kèé ṣe ìlú gánà tó kílẹ̀ iná ń dá ẹ̀ àkújà bàdà ẹni ìlú ló lè jẹ́ So the means of contrast Yunus here, it means rock. The part of rock, the ruling, can we carry this other Yunus. So kò ní tàbí wẹ́ẹ̀ fún yíò balaji mísírà yìí ọlọ́ọ̀bá sọ ọ́nà. Àmà ìhùnà ọ̀rọ̀ ìlú mísírà ẹwọ́ inú ìlú ẹ̀dùnkẹ́bá lọ fà ìnàlá fún mà. Ìlú orí ìdájọ́ lọ sàdúrà kùkùmbà ẹ rà tá a lẹ ẹ rí àlùbọ́sà ẹ gbogbo tẹ́lẹ̀ fẹ́ ẹ jà ẹ rí ẹ rí i pé àwọn ìbò tó àwọn ìsọ̀rọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sábà ibi tí a fẹ́ lò ẹ rí i ọmọ tó wà ní ojú tó lè pa ọba tó ọba tó ta ó ìmọ̀ yóò jẹjẹ ṣùgbọ́n tó rí òní tó kéèké òní rẹ̀ kọ́kọ́ àǹfààní tó yẹ kó o ṣe òní. àdúgbò mú tájà ẹ mọ́nà ẹ wọ́n lóòrùn káàkiri ẹ oúnjẹ onírànà tó máa bẹ. bàbá bàbá fẹ́ wá gbé ìdájọ́ ọkọ kalẹ̀ ọlọ́run ní náà. Thank you tọ́ àwọn bàbá Israel àti gbogbo ẹ̀ tó bá rí bí wọn tó ń béèrè ìbéèrè àbọ̀ lọ́wọ́ àwọn àlọ́jọba olèlú bákan náà tó fẹ́ fi àìdá jùlọ dáadáa látara àìlúsùwò àti àìdíkì ẹlọ́run ọlọ́run ní jọ́sẹ̀ tó wọ́n lọ wà tó lè bá ààrẹ yìí obìnrin ńlá tó wà lè bá tàdà tó wà bá òògùn rọ́bọ̀ tó ń bẹ̀rẹ̀ pọ̀. yẹpẹrẹ agbéwọ àwọn bàbá ìgbà ẹ jẹ́ kí n fún ìjà pẹ̀lú ẹ̀ ẹ̀rí ẹlòmíì ọkọ rẹ̀ wọ́n fún ní hundred thousand lóṣù lówó oúnjẹ owó àtọ́ méjì àwọn àwọn kí ni mo ṣe. ẹtì lulu, ọba òwe ọkọ ọhún wọn fún ọdẹ káwọn lọ lóṣù lẹ́yìn oṣù lóṣù àlẹ wọn àtàwọn ọmọ méjì tó kó owó dà ìbọn kí. ok àtàkùnrin lẹ́jọ wà á mẹ́ ilé ẹ̀jẹ̀ wà àwọn àwọn náà nínú ẹ̀kọ́nọ́mì nàìjíríà yìí òyà àlejò lè jọba dákò ju fún mi mẹ́mbà ọkùnrin o irú ẹ̀yìn ìyẹn tó bá wá tí wọ́n ń dààmú rẹ̀ ẹ̀ irúfẹ́ ajẹ́lé wo nìyẹn ah, irú lẹ́sẹ̀sì wo nìyẹn lẹ́yìn òwà ókè náà òṣèlú sọmọdé wa àgbáyé àgbáyé tọwọ́ lọ gbọ́ àgbáyé sọ̀rọ̀ tọwọ́ kọ̀ọ̀kan kí ló sọ ìjọba ìjọba dùn ìgbà ààrẹ ìdìbò lè gbà yóò wá di ẹni di ẹsẹ̀rẹ̀ ilé wọn kò ní ṣe lọ tọwọ́ akọ̀lọ́ ní àwọn àbúrò rẹ̀ wọ́n ṣe kí ọmọ rẹ̀ ṣe ọmọ Ya, àti ẹwà ọ̀dọ́ tó bá yẹ ń jẹ kó bá yẹ kó bá yá pé ọ̀dọ́ dájà lé tó bá dájà lé yóò di bíi pé àwọn yóò máa fi àbùkù kàn sí àwọn ọ̀dọ́ tó bá rí àwọn ọkùnrin ọgbà èmi o èmi ò lò lọ kó bá tún lóúnjẹ gbèjì wa ó sì kó lọ́dọ̀ ìgbẹ́ fún ní oúnjẹ àtọwọ́ níwọ̀nba tó ẹ̀rí pé àdéhùn àti dẹ́kọ̀ọ́ ẹni yóò fara ìjẹpẹrẹ wàlúmọ́sánẹ̀ àlùfà òtítọ́ wá sáfù yẹn lọ́sẹ̀ kí yóò padà bí tiẹ̀ kó kálukú ṣe sùúrù kó kálukú ní faradà lórí àwọn ìṣẹ́fọ́ wọn bá ṣe fún wa nínú àǹfààní tá a bá ní nítorí o bá ń jẹ di ojú ọlọ́run máa wá béèrè àlẹ́ fún oore ọ̀pọ̀lọ́. Sọ̀dí wa lóde, mẹ́jọ pé lẹ́lẹ́ kọ̀ọ̀pẹ́ kọ̀ọ̀pẹ́ kọ̀ọ̀pẹ́ rárá, máa dúpọ̀ ẹ̀yẹ, mo wá béèrè kí wọ́n tó lé wa fún oore ọlọ́run tó lè wà pẹ̀lú wọn. àwọn ni wọ́n tó rí bàtà ó ti bẹ́ẹ̀ àwọn ọ̀sẹ̀ tó sọ nípa lọ́wọ́ ìnáwó dáa wọ́n ní àlọ́ bí wọ́n lóun náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá fún àwọn bàrẹ́ ìsọ̀rọ̀ olùbẹ̀tọ́ bẹ̀rẹ̀ wàkí ìlà ìlàwó ọwọ́ àwọn pàtàkì ìlú sáyẹ́ pé ṣọ̀kan pé àwọn yàtìkú nà mùsùlùmán àti ìnàdáwò ni sọ pé lẹ́yìn ìsọyé yàrá ìsàlẹ̀ mọ́pà káfí bẹ̀rẹ̀ ààrẹ ah, àmì tó ìfọ̀ kí wọ́n gbọ́dọ̀ ìdí dáfẹ́ òṣùbẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé àwọn ìmúlò òṣèlú nàmbẹ̀ ọlọ́pàá àti àtẹ̀sẹ̀ ibi tó mi sọ̀rọ̀ ẹ wọnú ìlú ìmìlẹ́kùn màsà wọ́tún ní bàtà lẹ́yìn omi ńlá aláwọ̀ tó máa ń wọ̀tá aláwọ̀ fi ẹ̀wù alihawa ẹ̀wù yẹpẹrẹ wọ̀ wọ́n. débi wípé wọ́n ti wọ́n jẹpẹ débi pé wọ́n lè fẹ́ẹ́ sọ̀ àmọ́ torí pé wọ́n ti wọ́n ti kàbùkù wọ́n tó ànábì wọn ṣé wàá kọ́ nǹkan méjì tí ẹ̀fọ́ máa ń fi agbára ọlọ́run lọ́wọ́ alákọ̀ọ́kọ́ àṣùdá tí mo ìdí ẹ̀fọ́ máa ń fi agbára méjì alákọ̀ọ́kọ́ ìlàkì kí ẹ̀ ní akí yorùbá sọ pé àyà mi ní tẹ̀fọ̀pálẹ̀ yorùbá ní àyà mi ní ó ṣùjá ṣùjá làbúdà rẹ̀ ṣùjá ó gbọ́dọ̀ lájú ọkẹ́ ní tiwọn lọ́sọ́ wáhà sọ́lá ìdá fún òtútùkẹ́ nítorí ọ̀fẹ́ sọ́lá ìdùnnú àmà ó ṣùjá gbogbo ẹ̀ńtẹ́ bá ti tó lójó ìrọ̀lẹ́ òwúrọ̀ àwọn yẹn bí òbó ní ti ìlé wá fún òṣèlú kò ní gbígbé yàrá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ní nǹkan tó fi lè lo lówó lé lo ọ̀dà àbùbá wọn ẹ̀ ìdílọ́lé òwúrọ̀ jáde pápá wọn gbọ́dọ̀ ní ìjákè sọ̀rọ̀ bàbá ìsọ̀rọ̀ lórí bàtà ààrẹ ìmùdèlà ìyẹpẹrẹ ń bá wọn ìlà kí wọ́n ṣe kí ni o wọ́n ẹ̀ tó sọ̀rọ̀ àwọn ẹ̀mí wọn wọ́n ẹ̀ lé tó sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́ kojú ọ̀tà ẹ̀ ọ̀tà ẹ̀ ọ̀tà lórí àti nígbà fẹ́ dà ìyẹpẹrẹ ti dé. wọ́n mẹ́sàn-án ẹlẹ́kejì lẹ́yìn ìṣèjá àbẹ́ àlùkárọ̀ àwọn onímọ̀ ní ṣùjá àbẹ́ wò yẹn òun ni kárọ̀ òní pé kọ́mọ ènìyàn ó lè fi ẹ̀mí rẹ̀ ó lè fi gbìyànjú láti lè rí nǹkan tó ń fẹ́ ó fẹ́ mọ kí ó tó o bá tó sùn dáhà òní mọ kí ó ìyẹn ní pé kárọ̀mù bìnnà kọ̀kọ́kọ́ ní sùọ̀ pé kó máa kó lè gbìyànjú kó lè put selfless effort láti lè wá ìmọ̀ tó ń wá ìfẹ́ àkùrán ìfẹ́ máa rọ̀ ọ̀rọ̀ ìyá ìfẹ́ kọ́lá ìfẹ́ ayé àbúdá mẹ́sùlùmí. شوف كلام داير الكرم للنفس كل بيت كي للبيت لا عليا والذين جعلوا فينا تقول بيت المجاعدة فينا طبعا مصر جعل الكرم بالنفس قول لكم عوال عندها ايه هذا باب الشجاع يطعف كرم بالنفس عوال فيه من هاوة عفين بقدي مالكوكو اه ايوه نجا هو مالكوكو مالكوكو àkàrọ̀kùnrin ìtọ́rẹ pẹ̀lú ẹ̀mí ara ẹni ẹ̀rí pẹ̀lú tó bá wù máa gbà máa gbà bó ti wà tó bá ti á ní ìdà wọ̀nyí mo lè kó o ní ìdà kí ló fà á torí pé o ti lùdì nínú kí ni o nínú ẹ̀mí rẹ̀ so bí nǹkan tó yẹ ní mẹ́tìdà jàrá yé oníkẹ́yọ̀ ọkọ̀ ṣọ́ọ̀kì ẹ̀mí ara rẹ̀ máa á kúrò àánú ìmúlé á dáa máa dún kìí ẹni bí ń bẹ wọ́n sọ́kà lè jẹ́ tàbí òun lè tó àwọn lè sùn ìrọ̀ ní òòlù ìwọ ti dà àtọ́wá ti bí dà kó dúró yẹ kó yẹ ìdá ìgbìmọ̀ yẹn lọ́dún òfin tó ń bá wọ̀ dá bù kó ló ń sọ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ó ti fọ ẹrú ẹni bẹ́ẹ̀ ti fara wọ̀ dá ó tún lọ lè fọ́ọ̀bù torí pé ìjẹ́ àti bá ti dọ́dún èèyàn ìdá ìyẹn fẹ́ ṣe yẹn èèyàn lè jẹ ẹ̀mí ẹ̀ lógún ìdọ̀rọ̀ àti mọ̀tò kí ọwọ́ yẹn lè bá tẹ ìdè yẹn wáyé kí la pẹ̀lẹ́ kejì ní kọjá ìfúnpá àjọyọrí alikaro ona júúdù bẹ̀gbà júúdù bẹ̀gbà ó wà máa náwó sí ìdó bìlífù kọ́sìkò bìlífù nínú ẹ̀yẹ ó máa náwó sí. ẹni tí méjì bá ti wá bọ́ fún olùsàtúnyọrí lọ ẹni tó ti jẹ́ pé ó ti sọnù nínú ẹ̀mí ẹ̀ ó ti lùz mẹ̀lẹ́nì kò tún wá lè mẹ́ láti lè bá àti ìdọ́tọ́fẹ́ òṣìbòjì bẹ́ẹ̀ rí àṣẹ méjèèjì wọn kàrà àwọn ìyàwó àmàlẹ́ ìgbàlẹ́ lórí bá àlẹ́ yìí mú nílá wà ní mẹ́ta ọlọ́run yọ àṣùjá ìjẹ́ àwọn inú ọkàn tí ẹ̀sìn mọ́tò pé ẹ̀já lọ tó tẹ̀lé ọlọ́run yọ kúrò àwọn ọ̀dọ̀ ní ẹgbẹ́ wọn mẹ́ta náà ọlọ́run bá tún jẹ òṣìṣì ẹ lọ kí èdè gbogbo ẹni o bá ti sọ̀rọ̀ pátápátá ẹ lọ wò wọ́n dáadáa òtún ló má padà gbẹ̀yà yìí ẹ lọ bá ọmọ tó dẹ̀ tó dẹ̀ méjì ẹ̀yìn àti ọmọ tó ah kọ̀pléè yìí náà ní kọ̀pléè kọ̀pléè ẹ lọ wò sẹ́yà yà wò. fún èyí dúpẹ́ wo mo lọ lọ́wọ́ wa kòtó kòtó ni ẹ lọ wò. ó lè lọ́wọ́ tó pọ̀ bẹ́ẹ̀ ìfọ́kúrú ẹ̀ẹ́dọ̀ ó sì lára rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àmọ̀lẹ́ sọ yìí wọ́n ní owó púpọ̀ ṣùgbọ́n òsì ń bẹ nínú ọkàn wọn òsì ọkàn ló ti gbàgbé ìwà mi ẹ̀yẹ́ ni lówó lọ́wọ́ yìí ọkọ̀ èyí ti bá ti wà nílùú sáàkì bá ti wà nílùú ìsìn káṣọ bá ti kọ̀ọ̀kan wá ti pẹ́ ten thousand lọ́wọ́ wọ́n wá ń dáná fún five hundred and fifty sẹ́ẹ̀ wọ́n lè lọ kí ló fà ó ní òsì nínú ọkàn nínú ọkùnrin wà tó òun pa nínú wọn kò yóò tún ó yẹ kó rẹ̀ lọ. jama àtẹ̀síwò ẹlẹ́dẹ̀ wọ adúlẹ̀. tó kí ẹ wá kí ilẹ̀ wá wà lọ bẹ̀ síbẹ̀ yìí ní ten thousand ah olùmọ̀ àdìgbà náà rẹ̀ bẹ́ẹ̀ yóò tún àyọkó lòun lọ. in tó sọ ìyẹn dé bẹ́ẹ̀ ó ní àìsítẹ̀lọ́rùn ìgbàkọ́ lọ́wọ́ bá. sòrú ẹni yẹn yóò ní òsì inú ọkàn ó bẹ báwọn ìyàwó di àmàlẹ́ ìpàdé. àmàlẹ́ wọ́n tó ń gbàdúrà wọ́n mẹ́sàn-án ọlọ́run bá gbé ẹ̀wù yẹpẹrẹ wọ̀ wọ́n àtẹ̀wù kí ni ẹ́ òtí wọ́n ní akí ọkàn mẹ́ wọ́n ní ọrọ̀ ọlọ́ ọkàn mẹ́ wà bá mú gbọ́dọ̀ bẹ̀rù nínú ọ̀pọ̀ ọlọ́run àwọn ìyàwó ní àwọn bàbá ìsọ̀rí wọ́n bá kọ́ ìṣesí wọn ṣe yẹn à ní tí ṣe yẹn wọ́n fi ra

ó sàánú rẹ níbi tó ń gbé wọn kò sí lọ́lẹ̀ síbẹ̀ wọ́n máa ń tẹ̀jẹ̀ lẹ́tọ̀ ní ìmọ̀lẹ̀ ṣé wọ́n ń tẹ̀jẹ̀ lẹ́tọ̀ ibi tó ń gbé wà láyé rẹ àbúrò ló sọ́ra wà láyé rẹ kéèyàn máa kéèyàn máa yẹ bá a tó bá àwọn ìbátan náà lọ tà tà tà ṣe bá sọ àbí òun gbé nìkan omi wà mẹ́ ṣe bá sọ lọ́nà ṣe táwọn náà bá lóbi gbogbo àti ọ̀yọ́ bá ti mọ̀ ọ́ lórí bàtà lórí ńlá wàlúmọ́sìkàdá wà bá olùkọ́ èyí ó di ẹni yẹpẹrẹ ó sì yóò náà lójú ẹni yẹn ló tó wá rí ìbímọ ọlọ́pàá sọ mẹ́rin náà. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون èyí wọ́n lè pèrè tó ti wá mi tó báyìí ọlọ́run tó wá dé ìdàgbọ́ tó mi lórí bàbá ìsọ̀ yìí ọlọ́run ní àwọn bàbá ìsọ̀ yìí dáadáa táàbù títí ayẹpẹrẹ wọn wọn wọn fún wọn tó wọn àtúwọ́ bí nínú wọn sáàyè yẹ̀kùrú rẹ̀ ààrà. A ti báyẹ̀ fún un torí pé àwọn yẹ̀wú títẹ̀ wò yìí, a máa ní sọ ìlú yìí, wọ́n máa tẹ́kí lé o, wọ́n máa ń tẹ̀kì fèrè yọ̀rọ̀ lọ. Dáàbò bẹ̀rẹ̀ àjẹ́kù kánú yẹ̀kùrú rẹ̀ ààrà. Wọ́n máa ń tẹ àìgbàgbọ́ sí ọ̀rọ̀ lọ. Ó lè rí ní ìfẹ̀síwọ́n tó máa ń sọ ọlọ́run bá fi wá bínú sí wọn tó léwu yẹn wọ́n máa ń ṣe kẹfìrí sí ọ̀rọ̀ ọlọ́run bá táwọn àdábì ọlọ́run bá bá bọ̀ wá bá wọn. ṣé wàá fi ọ̀dẹ̀ kan ọlọ́run ní wàyàkùtù lúúrẹ́ àdàbì yìí ìbàdàn. ọlọ́run àwọn bàbá sọ̀rọ̀ ìgbà wù òye o bí kẹrọ ọba tó pàdé orí wọn yìí táwọn àwọn abínú sí wọn nígbà ìgbẹ̀yìn ọlọ́run ní wọ́n tún máa ń pa àwọn ànábì ọlọ́run ọba. ويقتلون النبيين وما يطاوى النبي بغير الحق láì ṣe pé àwọn ànábì yẹn lẹ́tọ̀ọ́ pípa níbi òsì àkájì ìjẹta lẹ́tọ̀ọ́ kẹpa nípa àwọn ànábì ọlọ́wọ́ òní ṣe ní nǹkan tí yóò ṣe kíni o nínú ìpa wọn kí lè fẹ́ fáyọ̀ àdáfú ọ̀sẹ̀ yìí mú ìdáàrí àlùmọ̀fáàrùkù ìjẹ̀mọ́ àtàrùkù ìdí ní àlùmọ̀fáàrùkù ìjẹ̀mọ́ òsì àkájì ìjẹta yóò ṣe kíkẹ́ kò sí ànábì tí ó sọ fún òdò sáà kò sí ànábì tí ó sọ jùlọ kò sí ànábì kan tí ó pààyà. sọ yìí dàgbà sọ òbí bẹ́ẹ̀ lọ́kà gbogbo bẹ́ẹ̀ pa ànábì ọlọ́jà tó tó nàbí yí àwọn màmí sọ yìí wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run láì ṣe pé àwọn ànábì ọlọ́run ti sá burú bẹ́ẹ̀ àwọn onímọ̀ ìsọ̀tún tó rọ̀ nínú wọ́n ní àwọn màmí sọ yìí wọ́n pa àwọn ànábì ọlọ́run ọlọ́run bá tún wáyé oṣù lúlẹ̀ nínú fílù orí ẹ fílù mọ̀dá yóò fi ń du àtàkàrò ó túmọ̀ pé ọmọ ń ṣe ọ̀sìnọ́sì ìṣesí wọn àwọn kí lè má bẹ ọmọ ń pa àwọn àgbẹ̀ wọn. aláṣọ wa ń wọ̀ sáárá ọ̀sọ́ yé àgbẹ̀ tuntun pa fún wa ṣùgbọ́n àwọn àfáàrù kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn mí sọ pé sáwùsì ni wọ́n pa amúlójú bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àfáàmì ọlọ́run bò sọ iye ádájú àwọn àmọ́jọ lọ sọ̀rọ̀ àwọn ìwàyà ìjẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìsọ̀rọ̀ ìyá àti àwọn ìgbàanú ìsọ̀rọ̀ yìí wọ́n pa àmọ́jọ lọ́wọ́ bá láàrin ìyá lẹ́ka kọ́kọ́tọ́wù àwọn ìsọ̀rọ̀ ìyá àti àádọ́ lórí pé ìwàyà tòlú lẹ̀ àgbàdìjì ọlọ́run ni wọ́n pa àwọn àmọ́jọ lọ́wọ́ bákan náà ṣùgbọ́n nínú èyí tá a mọ̀ tó dá wa lóṣù pé ah, a màá ní ìjọ ìwọ́ pa ilé ìjọba yìí lọ yáyà ànábì wa yáyà àlẹ́ ìṣọ̀rọ̀ ànábì wa yáyà àwọn bàbá ìṣọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ pé zakariya ni bàbá rẹ̀ nípa bíbí ànábì yáyà ìṣẹ̀lẹ̀ torí pé bàbá rẹ̀ zakariya àlẹ́ ìṣọ̀rọ̀ ó ti darúgbó kó tó rí ànábì Yahya bákan náà ìyá ànábì wa Yahya òun náà ti darúgbó kó tó rí pọ́ àwọn ọkùnrin oyún ànábì wa Yahya gbọ́dọ̀ ìgbẹ́gbẹ́ ọ̀tọ̀ àrùn كما هو الانصاف ذكر رحمة أبي داود الحديث الله الله أكبر nígbà tó tọ́lọ̀ bá fún wọn ní ọmọ bí ọlọ́run ọba nínú ìmọ̀ tó ń bá nípa lórí yàrá ní pé fúnra ara ọlọ́run ọba sàmáwò lọ́wọ́ àrùn ọ̀tá àrùn ìdẹ́kùn ọlọ́run ọba ló sọ àdébì yàrá ló kọ fúnra ara rẹ̀ kò sì tẹ́lẹ̀ kẹsẹ̀ tó ṣáájú àdébì yàrá jẹ́ olúwa lábẹ́ ẹja láwọn ọmọ pọ́bílì kò tẹ́lẹ̀ kẹsẹ̀ tó jẹ́ mọ́ jẹ́ orúkọ ẹ̀rẹ́ àgbẹ̀wò. Yàrá ìsìnkú yáyà ọlọ́run bá rẹ̀ inú òkúta àtàbí yáyà ni ó pọ̀. kò sí ẹni kẹkẹ ó ti kọ́kọ́ jẹ́rú ọkọ̀ yẹn rí ọlọ́run kò fúra lọ́dọ̀ sọ̀rọ̀ pọ̀ nínú àwọn ọ̀sán ìṣù àtàbí wa yáyà. Thank you. mùsọ́sì kan ọdún náà bá tún sàkàrí àyè pé a ti fún wa ti àgbàkàrí àbí ọmọ ẹ̀sẹ̀ yáyá yìí ó jẹ́ sẹ́yìn ìdàgbé ọlọ́run bá ṣe ní aṣáájú wàhásúrọ̀ àwọn ọmọ ìsọ̀tún ọ̀gbẹ́ wàhásúrọ̀ ẹni tí ò ní ní bùkátà tó lè olùdókòwò náà. نعم كل ذلك ونبيا من الصالحين الله طبعا تسمي النبي so àwọn kan yìí ìwòyàn láti kéwàá láti yára ní sọ́kọ̀ sọ́ra nínú ọ̀sọ́ yìí bàbá mi yára ní sọ́kọ̀ sọ́ra ó náà ní wípé wàtàlá mọ́ra aláyé sọ́ra aláyé múrí wọ̀yọ́ ẹ̀mú wọ̀yọ́ bó ti là fún ànábì wa ìta àlùsọ̀rọ̀ sọ́ra. níbi àwọn sọ́wọ́ àgbẹ̀ náà arákùnrin bẹ̀ sílẹ̀ sọ́ọ̀tì máa àwọn ọmọ ìgbà lọ́wọ́ tán àdébí yáyá yìí wọ́n di ọmọdé ẹ̀fọ́ tẹ̀lé yìí ó sì jà mẹ́jọ lọ zakariya yáyá isa alóòlù sọ́ọ̀tì ọ̀sára gbogbo wọn yẹn ọjọ́ bára wọn ọjọ́ nù. yáyá àti isa ẹgbẹ́ àtàkùrọ̀ ló bí wọn. àbábí àbúrò àyíká mariam so uktu mariam òní ìyá òní ìyá rẹ sóye àtàràyé bí ẹ̀ka wọn nínú àwọn olóṣèlú náà tí a fẹ́ lọ ní wípé àbábí Yahya yìí àwọn bàbá òṣìṣẹ́ yìí ni wọ́n wá pa gbogbo rẹ̀ wọ́n yà kúrú rẹ̀ nàbí àwọn afọ àmì kí ló ń pa àwọn àlùbọ́ọ̀lù kẹsì ìrànlọ́wọ́ ọlọ́ta ara wọ́n mú àwọn olùwàyà àjọmí ti wá ọ̀tọ̀ àfọ́ àdà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ìsọ̀rọ̀ yá ṣùgbọ́n ta mú nìyí pé wọ́n pa àmẹ́bí yára kò wá sí àdíṣe ọ̀kan tó sọ̀rọ̀ wípé wọ́n pa àmẹ́bí yára. a sọ pé wọ́n pa bọ́lá tó wá mọ̀ a sì bíbí o pé wọ́n pa yára yàrá sọ̀rọ̀ àgbà bọ́lá tó wá mọ̀ àwọn sọ̀rọ̀ nínú ọmọ náà tààrà wọ́n ní eléyìí kàlìjìmá ó dà gẹ́lẹ́ bí àfẹnukọ àwọn àfa àlábáyé àwọn sálà sọ̀lẹ̀ ni wọ́n ti máa ń sọ wípé wọ́n pa ó túmọ̀ sí pé kò sí èméjì á sọ wípé eléyìí o sábàtà bìtàláàkì láàbì hadithi marfu sábàtà bìtàláàkì láàbì hadithi marfu. láwọn táwọn onímọ̀ máa ń lò fún irú ìṣẹ̀lẹ̀ báyẹn ní yẹn o àpè kí sí látara wípé à ń gbà ara wa àwọn tó ti tó wọn tó fi lórí tiwa láàbì hadith mọ̀tọ̀. àwọn ọ̀sán tó lọ́wọ́ àrùn ọ̀sán lá ó sọ àwọn ìgbọ̀n ìpàdé yàrá kó tún lọ. ìgbàlódé gbàgbọ́ nínú ànábì tí wọ́n pa kí ló tọ́jú wá pa òun náà ni ìsọ òdodo ọ̀rọ̀ rẹ̀ níwájú ọba àbẹ̀rẹ̀mà méjì mẹ́tàlá wọn ó wà nínú àwọn tó jẹ́ ó wà lọ bí tí àrẹ́bí mo àrẹ́bí yá lẹ́rìí nípa pàtàkùwá ẹbí àbá àrẹ́bí ọlọ́run lọ́dọ̀. ṣé àwọn ọ̀sán tó lò sọ́ọ̀tì nìkan àrẹ́bí yá sì lè rà ọlọ́dọọdọ ni. wọ́n sọ pé ara haramu ni o ẹ̀yẹ fẹ́ ayé. wọ́n ní obìnrin tí ọba fẹ́ fẹ́yẹ ló wà wò pé àá ìwọ ló ti bá tó wá. wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ fi ní fẹ́ obìnrin ló sọ pé bàbá ti pa àrẹ́bí yá agbọ́dọ̀fọ́ta obìnrin yẹn gẹ́gẹ́ ó fẹ́ bá bùn òbù káàmì bí yáyá ó bòrò ṣe ìbàjẹ́ gẹ́gẹ́ bí dání Yusuf pẹ̀lú ọmọ sọ fún ẹ̀yà kíra kí ló máa pẹ̀lẹ́ gan asúrọ̀ kò rí bòbí rò nílé mọ̀tà níbi yáyá níbi yáyá sọ̀rọ̀ òbí kúrò sí káyé alẹ́ ìṣọ̀lá sọ̀rọ̀ bí yáyá kò tẹ̀ ẹ̀ tẹ̀ wọ́n ní yẹn ló fà á obìnrin yẹn fi lọ wọ́ ọ̀kẹ́ lọ́dọ̀ ọba gbígbé kó wọ́n ó ti kí ni o kẹjẹ́ kó wọ́n kó wọ́n pa á. àwọn ọ̀rọ̀ yìí àwọn àdìwáyà tó àwọn onímọ̀ sọ wípé kò sí ìrẹ̀kẹ́ tọ́kọ̀ balẹ̀ sí lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá wípé wọ́n pa àwọn olóòtú pa àwọn bàbá ìṣòro nígbà tó mọ̀ ní pé ó sòdodo ọ̀rọ̀ wọn ni wọ́n bá wọn ni wọ́n bá bẹ́ẹ̀ mi jẹ̀sọ́ yìí pé pẹ̀lú àgbọ̀ yìí fà gbígbẹ́ ọlọ́ba Zakariya yìí pé Zakariya tó lọ ti pa Yahya lọ́jọ́ ọba rẹ̀ wọ́n sọ fún obìnrin báyìí lọ́jọ́ lórí mọ̀ pàkúrà wọ́n ti orí rẹ̀ wá báyìí wọ́n ti wáyà tó kéde o. nínú àwọn àrẹ́bí táwọn ẹjú máa ń dá ọkọ wọn pa òun ni nàbí yìí láì rẹ̀ bàbá àrẹ́bí àyè ṣùgbọ́n èyí tẹ́ ló pè lórí báyìí dáhùn ló Zakariya. ànábì wo ni wọ́n pa bí ìjìmọ́ wàtàláàkì mẹ́tì àbí Yahya. àtàkọ́ kò sí àdìsí mọ̀fó wà sọ̀rí ṣùgbọ́n tòbú tó bí mẹ́lẹ́ ìtàláàkì làábì àdìsí mọ̀fó. eléyìí nípa ànábì wa Yahya alayhi salatu wa salam. kí tòmú àdìsí ẹ̀rọ kan pé sọ́dọ̀ lérí ọlá tí ànábì sọ̀rọ̀ àlọ́ ọ̀sánlá tí ànábì sọ fún wa nípa ànábì ayé. àdìmọ́bà ahmad bin musa di yìí rọ̀ lọ́wọ́ wọ́n ní ànábì sọ̀rọ̀ àlọ́ àti mẹ́rin ahadi ni wọ́n rẹ̀ ahadá ilẹ̀ ọ̀kọ̀dì ọ̀pọ̀ àwọn ahmed ọ̀dì kò sí ẹ̀dì kẹ́kẹ́ nínú àwọn ànábì adam àbújá kò ti ṣàṣìṣe tàbí kọjá pé yóò jẹ̀ ní ro irú inú àṣìṣe ilẹ̀ àyà àfi yára rẹ̀ عليه الصلاة والسلام يا رب الملأ إن وعلى أن لا يقبل لأحد أن يقول أنا خير من يحيى بن قل لنا كان تقول صلى الله عليه وسلم قل دعا جميعا لا قلت واسطة سورة الله سبحانه وتعالى الله ما في عربي ويحيى عليه الصلاة والسلام المهم ونبدأ مع إسرائيل wọ́n ṣe kí ni o wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run nínú àlùjẹ́sẹ̀ àwọn wo ni wọ́n jẹ́ aṣáájú fáwọn ọmọ kéékèèké obìnrin o. Hasan wa Hussein. Hasan Arabi sallallahu alaihi wasallam ni Al-Hasan wa Hussein sayyida shababil aljannah fún àwọn ọ̀dọ́ alùpàdé Hasan àti Hussein àwọn ni aṣáájú wọn ṣùgbọ́n àwọn tó tún wà níwájú wọn iná ní Yahya ìdùnnàkẹ́yà wàhíńsá tó bá wọ́n jẹ́ àgbà wípé àdúgbò Yahya àdúgbò pàtàkì nínú ẹ̀jẹ̀ ìsìlámù ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn bàbá mi sọ̀rí ọ̀pọ̀ àwọn dáadáa ọlọ́run dáadáa bí àwọn ọmọ kí wọ́n lè kó Ẹ̀kún sáwọn yẹn àwọn bàbá sọ̀rọ̀ yìí, torí pé wọ́n máa ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba, wọ́n máa ń ṣe kẹfẹ́ rí sí i. Àti pé wọ́n máa ń fa àwọn àmọ́dọ̀ náà láì ní ìdí. Dáàlì àbùnà àtọ́ wà dáàlú yá kàrò ọlọ́run pé àtẹ̀bẹ̀ sọ̀rọ̀ àtàrà wípé díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n tẹ̀ ẹ́ àbí Musa máa bẹ̀ lọ́wọ́ ó fọ́ àlùkò ọ̀pọ̀lọpọ̀ báwa bẹ̀lọ́ kí irúgbìn oríṣiríṣi ọkọ̀ jáde ẹ̀sẹ̀ yẹn ló kún wọn kọ́kẹ́kọ́ fi lé láti bọ́ sípò kúfúrú ẹgbẹ́ gbogbo ìsàlàyé wọn gbàtí ẹ tó kọ́ láti bọ́ sípò kúfúrú a sì pààyàn oníṣẹ́ kí ni o òrùka lójúmọ́ ṣe é gẹ́gẹ́ rẹ̀ gbogbo ẹ má ti tẹ́tẹ̀ ẹ wò sí ẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀ lọ́wọ́ àfọ̀ wọn lọ́jú ẹ má fi ẹ̀sẹ̀ nìyẹn tí ò bá tọ́ra yóò bá dépò kúfúrú ipò tó bá ti wá dé ipò kèfì yóò graduate tó bá ti wá dé ipò kèfì ẹ kí ìsara yóò pààyàn pààyàn ní dọ́lójú tó tó tẹ̀sán àpàtó sọ yìí nìyẹn dáàrí kàbí máa ń sọ wọ́n kẹ́rù yà àbẹ̀dù ìṣesí wọn pé ẹ̀sẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n sì máa kọjá ẹnu àlá ẹnu àlá ọlọ́kọ̀ọ́ba wọn bá fi bí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ béèrè ìbéèrè ìmọ̀ sọ̀rọ̀ tí ò ní túbọ̀ ìmọ̀ ta ìmọ̀lẹ́ sọ́lọ́ bàbá wọn bọ́ sí ṣèkèkèrè láti fi ṣèkèkèrè kọ́ wọn bọ́ sí ìgbàpá kò wá pààyàn lásán àkílà ọlọ́pàá àwọn àmọ́jọ lọ àwọn àmọ́jọ lọ. ilé ìlú ìgbàtí àwọn sùhánù ọ̀sán ara ń jáde fún àrídá ẹ̀ a máa lọ àdìgbò jáde fún àyà wípé àwọn àwọn bàbá ìgbà yìí wọ́n jẹ́ aláìní kẹ̀kẹ́ ìwọ náà wúra rẹ̀ fún bá ti pọ̀ lọ́rọ̀ ẹlẹ́kejì wọ́n bọ̀ àwọn yòówù sí àwọn bàbá ìgbà yìí wọ́n bọ̀ láti rẹ̀ sẹ́yìn ní ọlọ́pàá bàbí àdìgbòdàgbò rẹ̀. bákan náà mọ̀tẹ̀sítàwọn àgbọ̀nà ààlà gbogbo ẹgbẹ́ bá mi ní tí gbọ́ bá kún ìtẹ̀yẹ pẹrẹ lórí ìtọ́tọ́ dá ẹ̀sìn mọ̀ pé bàbí ìṣẹ́dáwó ẹ̀dọ̀ ọmọ ẹ̀yà àwọn ìyàwó yìí ẹ̀sẹ̀ pé yóò gbọ́dá fún àràmù lórí àkáàdì ẹ̀mọ̀ pé ọmọ ẹ̀yà òun kódà wọn kò ẹwù àwùjọ wa ẹwù iṣẹ́ àrà tó ti wa nínú wọn àwọn tó pààyàn wà bẹ́ẹ̀ nínú wọn àwọn tó ṣe kúkú wa kó tó tó fà wọn lé ìgbà kékeré àlá bákan náà nínú bàbá tó lọ àyà àlá gbogbo táwọn bàbá sọ ìgbà kan bí àyà kí ẹ bá kọ ní bákúrẹ́ wàfúnmi ha wàhálà fi ha gbogbo kẹwàá àrùn rẹ àdáhùn bó tilẹ̀ jẹ́ pé bó ti di àlàáfíà tó yẹ ìwọ ni mọ́lá yìí àdúgbò wa kọ́ lọ́wọ́ àwọn àrùn ọ̀nà ẹ̀rí wa lórí yìí pé àkọ́kọ́ lọ́sẹ̀ tó ní sẹ̀rí àná bí bùtá but nínú sẹ̀rí àti wa náà kò sí ìkànnì di ṣùgbọ́n ìyẹn lè mọ́lá yìí kẹ̀ bá ṣọ́ra lé abúlùsọ̀lọ́lá àrùn ọ̀sánlá wọ́n ní àwọn èèyàn kan wọ́n ń jẹ bùkúùl dáàbò bí gbogbo ìlà gan bùkúùl abúlùsọ̀lọ́lá àrùn ọ̀sánlá àbúlù wa jẹ. pẹ̀lú àwọn sọ̀rọ̀ wa rí náà lọ́sọ̀lá àrùn ọ̀sánlá òun jẹ fẹ́ wọ́n rú pé náà àbúlù yóò ẹ káwọn náà má jẹ mọ́ níbi dára ọ̀ ẹ má jẹ fàyè mi ò náà rí mọ́ńlá ebi máa ń bá ẹgbẹ́ yìí ò bá sọ̀rọ̀ ebi máa ń bá sọ̀rọ̀ ìdílé yàtọ̀ sẹ́yìn sọ̀rọ̀ mi kò lẹ́tọ̀ọ́ ẹ̀jẹ̀ nígbà wò lẹ́yìn sọ̀rọ̀ ìgbà àkàtúntò kìí ṣe fẹ́wọ̀n ti kàtàkùn ọba tó bí àlámì yìí so èyàn lè má láì kó jẹ kàtà tó lálẹ́ kò bí ìbòjú àrámù fún àwọn míì bóyá èmi ìjẹ́ wà ìdá ìjẹ́ wà kò bí ìgbéyàwó sọ ní àrámù ọ̀sùn kọ́kọ́ ìwọ jẹ́ tiẹ̀ ìfi àrámù àwọn ilé ìgbà àwọn ẹ̀kọ́ nínú díẹ̀ àti pàyọ́ níbi ààrẹ rẹ̀ abẹ́rẹ́ ọmọ ara ṣíṣe àlọ́ wà mẹ́ mọ́dún lọ́la áfíàkùkù díẹ̀ díẹ̀ sí kátó mọ́ síbi ààrẹ eléyìí tí ó ara kó fún wa lórí oúnjẹ ìrẹsì fọ́ọ̀dù tó lẹ́nu ọ̀rọ̀ bá a pẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ yóò fi lẹ́bẹ̀ yóò fi lẹ́bẹ̀ lọ́sọ̀rọ̀ ní àwọn tó ń jáde fún wa àwọn tó ń jáde lọ́sọ̀rọ̀ rẹ̀ fi kì sáárá níbi àwọn níbi àkọlẹ̀ à níbi àwọn ìwé onírọ̀rọ̀ ló ń jáde mẹ́ ọ̀kì sáárá àbí àwọn tá a fi jọ kúkúbà ìjọ jáde mẹ́ wà fún mi à àbí àwọn tá a fi jọ bí jáde wà á bẹ̀ sí à àti tá a fi jọ bí ẹ̀wà pupa wà bàtọ̀lù ha àti àwọn àgbọ́tà ètò ìdánilẹ̀ kọ́lá tó ti lọ́lẹ́ lọ́wọ́ abúlé ilẹ̀ ìwà kọ́lù ṣé ẹ máa fi ikọ́ yẹpẹrẹ ẹ fi máa dírọ̀ ikọ́ dá ọmọ wa ti sọ èyí ní ìbètò òní sọ̀rọ̀ fàyín nàrà kò mọ̀ sáà sùn ẹ bá tẹ̀ bẹ́ẹ̀ jẹ́ nínú ẹ̀rọ oúnjẹ ẹ gbádùn lọ ẹ rí onírẹ̀ rẹ̀ pẹ̀tẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọdún ìbàjẹ́ àlẹ́ ìbùdó ìdásùn wọn ìfẹ̀kànlẹ̀ tún kọ̀dọ̀ òdòdó ìdòdó wa ẹ lọ́kọ̀ọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ọba tí àwọn ọlọ́run ajé ẹ̀wù ìjẹpẹrẹ wọ̀ wọ́n àti ẹ̀wù òsì àwọn abínú àbèjì dáàrú kàbẹ̀ ọ̀dẹ̀wò káàmù ìrẹ̀lẹ̀ ààrẹ ńlá nítorí àwọn fìdá ń sàmì wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n tẹ̀ yẹn ó gbé wọn dépò èfè yìí wọ́n yẹ kúrú náà tẹ̀lé ìlú ìjọba wọ́n ti tún torí wọ́n máa pa àwọn àdébí ọlọ́run láì lẹ́kọ̀ọ́ dáàrú kàbẹ̀ ọ̀dẹ̀wò wọ́n fi sọ fún ọkọ̀ níbẹ̀ ní pé olùjàpọ̀ náà ti wọ́n wọ́n ti wá jẹ́ ìkúlé olùkọjá ẹgbẹ́ àná wọn abẹ́rẹ́ wọn bá سبحانه وتعالى وفعلنا هذا والله أعلم اللهم صل على محمد ورسول نبينا محمد اللهم اهدنا وجعلنا هذه الأخية اللهم اجعل الحق الهدى والتقوى والأقام والغنى اللهم اعبدنا ويقبل وفعل ما ذكرنا إلى عبادك وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إذا وصلنا وبعدين Naam. Fóònù kékeré rẹ̀.